Fresh FM lónìí kìyìn o kí ẹ tẹ́tì. ẹ̀yin sọmọ rí alfa ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ gbọ́gbọ́gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ni ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ Fresh FM ní kí ẹ máa gbọ́ ẹ ṣe é ẹ máa gbọ́ Fresh FM. ẹ máa gbọ́ Fresh oh FM. one oh five point nine. nílé orí challenge la wà Ìbàdàn la gbé ṣe bẹ̀bẹ̀. ẹ máa gbọ́ Fresh FM. ẹ máa gbọ́ Fresh FM. one oh five point nine. nílé orí challenge la wà Ìbàdàn la ṣe bẹ̀bẹ̀. ṣe ló bá mi ṣe ayé tí bájú sí ẹ orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bájú sí orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bájú sí orí ló bá mi ṣe. just see. láre tó gẹṣin lẹ̀ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò díjọ́ ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọ orí bá mi ṣe orí ṣe yọrí orí mo dúpẹ́ o orí mi mo dúpẹ́ ayé ti bàjẹ́ sí. orí ló yàn bí ó bá mi ń ṣe. nínú oró ayé ti bàjẹ́ sí. orí ló yàn. ọpẹ́ tán. ó dúpẹ́ lọ́wọ́ olódùmarè o. kò sóòṣà tí ń dá nígbè lẹ́yìn orí ẹni. orí ló bá mi ṣe o. ayé ti bájì sí orí ló bá mi ṣe. yes lẹ́yìn ètò tá a ṣe ní ìjẹ́jọ́ oríṣiríṣi ìpè ni mo gbà ó dá awuyewuye òun họ́wùhọ́wù sílẹ̀ àwọn tí wọ́n wà lórí Facebook wọ́n bára wọn jà wọ́n bára wọn fà á kódà wọ́n sọ ọ̀rọ̀ síra wọn débi pé ẹ máa wò pé ọ̀rọ̀ yà bí mi lórí ọ̀rọ̀ arábìnrin tí mo gbé wá ní ìjẹjọ ó ní ọpẹ́lọpẹ́ bàbá tó funfun látòkè délẹ̀ tó kó òun yọ tó fi òun lé mọ́tò láti ìkọjá Ghana tóun fi padà sí sẹ̀mẹ̀. àpèrè orí ẹni làbá bọ́ àpèsè wẹ́lẹ́dà mi orí òòrí o orí ló bá. kété tá a parí ètò ní ìjẹjọ oríṣiríṣi ìpè ni mo gba àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́lọ́kan òjọ̀kan àwọn kan sọ wípé tó bá wù wọ́n kí wọ́n gbàgbọ́ ẹni ó bá sì wù kó má gbàgbọ́ ibi tá a ti ń sọ yẹn lọ́wọ́ lẹ́nìkan pè mí láti Èkìtì ẹnìkan pè mí láti èkìtì ẹ má bínú ó ní n tó ṣẹlẹ̀ sóhun tó ṣẹlẹ̀ sóhun tó tún ṣẹlẹ̀ sóhun rèé èyí tí mo gbé wá ní ìjẹjẹ tí mo gbé wá lọ́jọ́ Sunday àti ìyanjú ẹ̀ tán torí pé ọ̀pọ̀lọpọ̀ ò tí ì gbàgbọ́ kẹ́ ẹ tún wá ní kí n tún wá sọrú eléyìí lórí rédíò ní agbọ́dọ̀ tẹsẹ̀ bọ eléyìí ká ṣèwádìí ṣé tòótọ́ ni ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ irú eléyìí tá a gbé wá ní ìjẹjọ ẹ má gbàgbé pé ètò yìí ṣe ìrírí ayé káà ní pé àárán àwọn èèyàn kan lọ tọpinpin àbí ṣe ìwádìí wọ́n wá láti wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni wípé ọlọ́run kó wọn yọ nínú ìrìn àjò tí wọ́n rìn ta ni ò sì lábèbè ikú kọjá rí ta ni ò fẹ́ kú rí èyí tá a gbọ́ la mọ̀ wọ́n fi àwòrán kan ránṣẹ́ sí mi lọ́sàn-án yìí wọ́n àwọn kan ń ṣàpafẹnujẹ́wọ́ àpafẹnujẹ́wọ́ pé àwọn àwọn ra ẹ̀yà ara èèyàn ẹni tan ọ̀rẹ́ ẹ̀ tó tan ọ̀rẹ́ ẹ̀ lọ síbi kan tí wọ́n pa tí wọ́n sì pín ẹran ara ẹ̀ fọ́nrán yẹn wọ́n fi ránṣẹ́ sí mi lọ́sàn-án yìí ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí ló mọ nǹkan tó ń là kọjá ló mọ nǹkan tó ṣeun irú ẹni tí wọ́n kun tí wọ́n pín ẹran ẹ̀ tí wọ́n tà á tí ó bá jẹ́ pé ó là ó já tí ó yọ lọ́wọ́ àwọn tí wọ́n pa tí wọ́n pín ẹ̀yà ara ẹ̀ tà tó bá sọ fẹ́ lòmíì ẹlòmíì ò ní gbàgbọ́ ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín pé tí ẹ bá gbọ́ pé òkú èèyàn kú wọ́n ẹ̀ ń bá àmú ẹ̀ ó wá padà jí ṣe é máa gbàgbọ́ mò ń bọ̀ ẹja tẹ kọ́kọ́ gbà pé ó kú làárọ̀ wọ́n wá ẹ̀ ń bá àmú ẹ̀ ó wá dọwọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n wá ló jí padà ṣe é máa gbàgbọ́ eléyìí wá ṣe pé ó kú làárọ̀ wọ́n ẹ̀ ń bá àmú ẹ̀ làárọ̀ ó jí nírọ̀lẹ́ ó lo oṣù mẹ́jọ níbi tí wọ́n ẹ̀ ń bá àmọ́ ẹ̀ sí ó bá mi sọ̀rọ̀ di nǹkan kan ṣoṣo tó sọnù lára ń tọ̀hún ni pé kò ríran mọ́ ojú méjèèjì ò ríran mọ́ ẹ wá gbọ́ ṣó ṣeé ṣe kí èèyàn ó kú kí wọ́n ti ẹ̀ ń bá àmú ẹ̀ fún oṣù mẹ́jọ àwọn dókítà ó bá wa dá sí o mo ti ní àádékìtì kí n lọ confam torí wọ́n dárúkọ hospital yẹn ẹni tó sì ti gbogbo ìwé tí wọ́n fi ṣe gbogbo processing ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ òun tọ̀ ń bẹ láyé kèé kú mo gbọ́dọ̀ rí arákùnrin yẹn kó tó di pé mo gbérú ẹni bẹ́ẹ̀ gorí rédíò ihun tí mi ò gbọ́ rí láyé ni wọ́n ẹ̀ ń bá àmù èèyàn fún oṣù mẹ́jọ ó sì padà wàá jí sáyé kódà wọ́n níjọ́ tí ó padà jí òkú tí ẹ̀gán kọ́ wọ́n wá lọ wọ́n òkú míì wọ́n fẹ́ gbé tán wá rí i pé ó ń mí ni wọ́n á fi gbé òun jáde ṣó ṣeé ṣe ṣó possible ṣé ẹ̀ tún ní sọ pé rọ́ ló ń pa <laughs> mọ̀jọ́ díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu ìlọpẹ orí. àti àmọ́ gbọ́dọ̀ kọ́kọ́ mo gbọ́dọ̀ kọ́kọ́ ṣàlàyé ẹ̀ fún kí n tó gbérú ẹni bẹ́ẹ̀ wá sórí rédíò ìgbà tí wọ́n bá mi sọ̀rọ̀ mo ní ẹ̀sà ẹ̀ sì ṣọ́ nǹkan tẹ̀ ń sọ ìwọ́n ní à àwọn ò lè parọ́ ẹ̀ mọ́ra àwọn àwọn kú wọ́n ẹ̀ ń bá àmọ́ àwọn ẹ̀ ṣèbí tí wọ́n bá fẹ́ ẹ̀ ń bá àmọ́ ìwọ́n màmá ń la tan àwọn ìbéèrè tí mò ń béèrè yìí ẹ bọ́ bá jẹ́ púpọ̀ jù ẹ jẹ́ kí n mọ̀ mo ní wọ́n sọ pé wọ́n máa ń kóyè fún ẹlòmíì jáde tó bá fẹ́ embalm ṣé wọn àkó fún yín jáde ni wọ́n ní wọn àkó fún àwọn ọ̀dà tí wọn bá kó fún wọn wọn náà máa ń là wọn níbi itan wọn ó fi àwọn kẹ́míkà sí wọn ṣó pọ́síbù ṣé èèyàn lè kú ká embalm ẹ̀ fún oṣù mẹ́jọ oṣù mẹ́jọ ó lè díẹ̀ tí wọ́n gbàgbọ́ inú ọ̀rọ̀ ayé tí ń bájì sí i a lè má lè lọ sí abala talẹ̀ rí kan lálẹ́ ẹ jẹ́ ká kúkú bẹ̀rẹ̀ ètò sánsan lálẹ́ torí pé àwọn èèyàn tá a ti kíù lẹ̀ tí a ti dá lóhùn wọ́n pọ̀ lẹ̀ a sì gbọ́dọ̀ polówó ọjà kan àbí méjì àbí mẹ́ta ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ arábìnrin wa Bud of Roses ká bẹ̀rẹ̀ ètò ká tẹ́pẹ́pẹ́ ètò fún talẹ́ òní. eléyìí náà ṣeé ṣe kẹ́ ẹ tún má tún gbàgbọ́ ò torí nígbà tí wọ́n á ní èèyàn jábọ́ sínú kànga bàbá kan ti wá jẹ́ <laughs> bàbá kan ti wá wà nù kànga ó dúró síbẹ̀ ó wá gbé fóòmù fún ọmọ tó jábọ́ sínú kànga orí fóòmù lọ́mọ jábọ́ sí ilé náà tún dàbí bí ìgbà téèyàn tún hun oríṣiríṣi mà ló ń ṣẹlẹ̀ láyé màmá ẹ kú rọ̀lẹ́ mà. Hmm. ṣé máa fẹ́ darúkọ yín àbẹ́fẹ́ darúkọ yín. orúkọ mi ni miss oníyìde ẹ sọ̀rọ̀ sókè. mrs oníyìíde. mrs oníyìíde ẹ pẹ̀lẹ́ mà. mo rí i pé yorùbá ẹnu yín ò ṣe gerege ramge kíní microphone sẹ́nu wọn dáadáa mo rí i pé yorùbá ẹnu yín ò dá ṣáká ẹ ṣe ọmọ yorùbá. bẹ́ẹ̀ni sọ. ọmọ bo ni yín. delta state. ọmọ delta ni yín. Mm. ok ẹ ní ẹ wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin lẹ lọ́mọ yìí. bẹ́ẹ̀ni sọ ọmọ ọdún mélòó ló wà ń gbà ó jábọ́ sí kànga ọmọ ọdún mẹ́ta ló wà ń gbà tó jábọ́ sí kànga ó ní ìgbà tóun dénú kànga ta ló lóun rí bóun náà ṣàtẹ́wọ́ gbà á. ó nígbà tó jábọ́ sínú kànga tí gbogbo àwa wà wọ́ọ̀rì tí gbogbo èèyàn ń sunkún pé bóyá nǹkan míì ti ṣẹlẹ̀ àṣẹ ọmọ ní òun jábọ́ orí fóòmù orí fóòmù mọ́nítà ló fi fóòmù síbẹ̀ ó ní bàbá kọ́ ṣẹtún gbọ́ báyìí bàbá wọ́n bàbá ẹ ẹ ṣe mọ̀ pé ìjẹ́jọ́ náà bàbá onírun funfun yìí náà ni so bàbá mi <laughs> Baba, mi tún ti gbé fóòmù sínú kànga kànga yẹn ò jìnnà. ó jì. kò jìn. ó jì. bí how many feet. more than forty five eh, feet. tọ́tán forty five feet kànga well ńlọmọ jábọ́ sí. ọmọ náà sì rèé kò kan lápá kò kan lẹ́sẹ̀ ọrùn ló dá àtọ́dẹ̀ orí fọ́n bíbá. ó forí gbá nǹkan bóyá kó tó dénú kànga níbi tí fóòmù wà ọrùn náà kan ṣùgbọ́n kò sí nǹkan tó padà ṣe wọ́n ní kò mú mi yó kò mú mi yó kò fa mi sórí. bẹ́ẹ̀ni sà. ọ̀rọ̀ bàbá yìí náà ni àwọn tí bàbá yìí ti yọjú sí mọ́ńtà ń sọ bàbá kan yìí náà bàbá kan ṣoṣo yìí náà ni bó ti yọjú sí wọn náà rí bàbá kan ṣoṣo yìí náà ni ẹni ó bá gbàgbọ́ ó gbàgbọ́ ẹni tí bàbá yẹn bá sì máa kọjú síṣe lóore yóò kúkú kọjú síṣe lóore bàbá kan yìí náà ni ń ló tún tẹ́lẹ̀ kànga tó gbé fóòmù dé ọmọ yìí ọmọ tó jábọ́ sínú kànga àbí bẹ́ẹ̀ kọ́ ah mo mà bá yín dúpẹ́ ẹ jẹ́ ká gbé láti ìbẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an níbo ni ọpẹ́ yìí ti wọlé bó lọmọ ṣe dèrò inú kànga. bí ọmọ ṣe dé inú kànga ọjọ́ náà ọjọ́ ńlá ni ọjọ́ tí ì ní gbàgbé àmọ́ mo dúpẹ́ fọ́lọ́run nítorí ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ fàtì mi mi lè sọ. ẹ dúró àwọn èèyàn tó wà lórí Facebook wọn náà fẹ́ wojú ọmọ yẹn ṣé ẹ fẹ́ ká fojú ẹ̀ sí àbí ká má fojú ẹ̀ sí ẹ fẹ́ ká fojú ẹ̀ sí for security reason ok ẹ̀yin tẹ̀ ń wò wá lórí Facebook ẹ̀ ní bínú ẹ ṣáà ti gbọ́ ẹ sì ń gbóhùn ìyá ọmọ náà ọmọ náà wà níbí màá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ náà ẹ jẹ́ ká gbọ́ tẹnu màmá náà. ẹ̀yin nìyá ọmọ kí lẹ̀ ń wò tọ́mọ fi kó sí kànga ní kúkú wò nǹkan kan à ń bọ̀ láti ilé àǹtí mi ni torí yẹn fẹ́ ṣe némì ìjọ ìfọlọ ìjọ yẹn thursday tọmọ yẹn jábọ́ sínú kànga twenty fourth that twenty fourth ni níjọ tó pé three years. ọjọ́ tọmọ yẹn pé three years yes twenty fourth. ló jábọ́ sínú kànga. yes ìjọ yẹn lọmọ yẹn jábọ́ sínú kànga ó ti púpù tán torí bá ṣe wọlé mo kọrin wọlé láti ọ̀dọ̀ àǹtí mi. ẹ ẹ sọ fún mi lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kan kọrin bí gbàtàn fi mp3 sí yín nínú ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni láti ọ̀dọ̀ àǹtí mi mi sùn gbogbo èèyàn ti sùn mi sùn. nígbà yẹn fi sídìí sí rìpíìtì mi ìmọ̀kàn tó ń ṣe mi wà mí lè sùn bí pé hmm. wọ́n fi kẹsẹ́ẹ̀tì sí mi lẹ́nu bí mo ṣe ń kọrin mi wọlé mi ẹ̀ǹdì mi wọlé mo kọrin rírírírí títí títí ilẹ̀ ti mọ́ bí mo ṣe gbọ́ tí wọ́n ti ń pe irun. ẹ ibi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ ní bí ìgbà tí ìlú fẹ́ ṣe ètùtù wọ́n ń wá orí èèyàn kan tí wọ́n fẹ́ fi ṣe ní street àwọn àǹtí mi wọ́n fẹ́ fi ṣe ti baálẹ̀ tó kú so ó wá ní wọ́n wá orí o ti time ti gbogbo ṣáà ó ti ń ṣe ìṣèjì kálukú ti kódà wọ́n ti gbé àwọn bọ́ìsì ètò àwọn eléégún ni wọ́n ti ń ná àwọn èèyàn wọ́n ṣàrà kálukú ẹran tá a jù sínú òróró gan kò di dáadáa kò gbé wọlé pẹ̀lú yìí tí àti ìdí bá ṣe sá bá ṣe sùn bẹ́ẹ̀ yìí lẹ bá bẹ̀rẹ̀ orin bá ṣe sùn bẹ́ẹ̀ orin kí n sùn mí sùn nígbà tá a ṣàdúrà tán tí gbogbo èèyàn ti sùn mí lè sùn mo ṣàn kọrin kọrin kan bá jí màámi mo ní màámi mi máa lè sùn torí màámi wá láti ilé wa òkò àfọ ó wá náà kó ṣe àjọyọ̀ ọmọ bá ní màmá mi lè sùn màmí ní kí ló tí ò ní lè sùn kí ló ń ṣe ó bá dìde ó bá mọ́wọ́ mi dání ló bá tún ṣàdúrà fún mi ló bá sùn padà yẹ́ ti mi ìlú oorun náà sùn mo ṣe ń kọrin orin ṣàǹkọ́ mo bá jí àǹtí mi tó ní tó fẹ́ ṣe kó mọ́ mo ní dákun bá mi paná wọn pé mi kì í lè sùn tí iná bá tàn ó ní òun ò lè paná torí ọmọ òun ọyàn máa ń jáde ní imú ẹ̀ àtẹnu ẹ̀ pé tó bá paná tí kìíní bá ṣẹlẹ̀ tí ò ní mọ̀ pé kọ́lọ́ mo ní tòótọ́ dẹ̀ ni bí mo ṣe tún kọrin nìṣó nìyẹn hmm. mo dijú dijú fọwíẹ orun wa kódà orun wa àǹtí mi ní bẹ́ẹ̀ kí n tọ̀nù kí n fèsì àrò gidi bóyá orun wa wá yẹ tí mo ṣe yẹ orun wa náà orun wa. èyí ọjọ́ kejì ẹ̀ ni ọmọ ìkósí kan dà bẹ́ẹ̀ ni sà hmm, hmm. bá ṣe jí ní five mo ti gbọ́ tí mo ti ṣàlàwà kó bá bí mo ṣe yọ ọmọ mo ń pè run bí mo ṣe gbọ́ ọmọ sẹ́yìn yìí tí mo bí ilé eléyìí bí mo ṣe tún jẹ ká ìbá mọ̀ ìbá fele ilẹ̀ kó sùn jẹ́jẹ́ pátápátá màá bá mú aṣọ rẹ̀ wá torí ilé wo jìnnà bí síìtì ẹ̀yin lẹ jí pé mo fà á gbó tó ṣàn ṣe rọrùn ó ṣàn ju wo kalẹ̀ mo tún gbá alábàárà mo fà á dìde mo ní já máa lọ ilẹ̀ tí mọ́ bí mo ṣe ṣílẹ̀kùn mo yọ kẹ́lẹ́kẹ́lẹ́ mo bọ́ta mo ti bá àwọn tó ń kírun tàbí mélòó kan ní aṣáàkẹ́ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ kú ìnáwó ènìyàn kí ló dé tẹ́ fi ń jẹ́ kí ilẹ̀ mọ́ ni mo nínú mo fẹ́ sáré lọ ṣe nǹkan nílé ká tó padà wá wọn ní wọn bá dẹ̀ fẹ́lẹ́ ìfẹ́ di ẹrù púpọ̀ kí n máa gbé lọ pẹ̀tọ́ aṣọ bá ṣe dé mo tún kọrin láti ń bẹ̀ mo kọrin kọrin kọrin ó kù street kan tí màá dé street wa orin náà ni mo kù street kan tí màá dé street wa mo wá rí woman kan tó ń ṣe morning cry ló bá dáhùn bẹ́ẹ̀ ni àwọn tó máa ń wàásù yíde láàárọ̀ bẹ́ẹ̀ ni sà ló bá dé ó ní good morning ma èmi náà dáhùn mo ní good morning ma ó ní madam ó ní fear not God is with you ẹ̀ẹ̀mejì ló sọ ó ní fear not God is with you mo ní thank you ma ó dẹ̀ fún mi track mo dẹ̀ gbà á mo ní god bless ó ní god bless àwọn àwé pélébé ìwé ìhìnrere ìwé ìkéde ìhìnrere bẹ́ẹ̀ ni sà hmm. òun gba tiẹ̀ lèmi náà kọrin lọ mo bá mo tún kọrin wọ street wa mo kọrin wọ compound wa bí mo ṣe orin náà mo ń kọ mo gbọ́ ọmọ mi jáde ló mo ṣílẹ̀kùn mo wọlé. ọmọ tá ẹ jí lójú oorun náà ẹ ń fà á lọ. mo ń fà á lọ kìtìkìtì bí mo ṣe ń kọrin mo ṣe ó tún ẹ ń sunkún mi dá lóhùn ó ti fà á délé bí mo ṣe tẹ ọmọ tó wà lẹ́yìn mo tẹ̀ kalẹ̀ ló bá ní òun fẹ́ púpù o mo ní bẹ̀tì dey cry náà tí n bá jí ẹ̀ ṣé wàá púpù lórí mo ní lọ gbé tortis po ẹ̀ ó dẹ̀ gbé tortis mo ní ṣà dúró wá ń kọ̀nà torí ilẹ̀ ò tí ì mọ́ ó ṣàbẹ̀ jókòó sí ẹ̀gbẹ́ kan ló wá ń púpù ọ̀rẹ́ mi bá wọlé ọ̀rẹ́ mi ní à ohun tí gbóhùn mo ní àyàwó ló ń bọ̀ yìí pé òun ti dáhùn mi mọ̀ pé èmi mo kọrin wọlé mo ní bẹ́ẹ̀ ni ó bá ní bó ṣe gbóhùn mi lòun náà jí lórí bẹ́ẹ̀dì pé kí ló dé tá a wálé lánàá mo níṣẹ́ ẹ̀gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ní gbogbo òun kódà gbogbo ń bíbá àwọn náà sáré girigiri mo ní òun ni ó ṣàbí mi pé ń bo láti báṣẹ́ dé mo ní báyìí báyìí mo ṣàṣàlàyé fún un. thursday lẹ́dẹ̀ ni ìkómọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ibi tá a ti ń sọ̀rọ̀ ni yìí bá dìde lórí pọ́ọ̀tì ọ̀rẹ́ mi bá mojú kúrò ní wàdúrú nǹkan tọmọ yìí kọ́ sínú pọ́ọ̀tì ní àgògògògò òun náà bá tún hé pò ìṣẹ́jú mélòó tọmọ yẹn fi lo ẹ̀kúlé èmi náà mú ìfami lábẹ́ bẹ́ẹ̀dì. ẹ̀ ń wá doro. doro tí màá fi pọ̀ mi lábẹ́ bẹ́ẹ̀dì mo kàn gbọ́ yéèyé ìyàwó ìyàwó kọ́mọ kọ́mọ ah, ló bá ń dorúkọ ọmọ pọ́mọ ti jábọ́ sínú kànga mọ́nà ah. èmi àtọ̀rẹ́ mi inú ilé yàrá tá a wà. ó ń lọ sọ́wọ́ aago mélòó. ní aago mẹ́fà tó six bí a tó six láàárọ̀. bí àárọ̀ kùtùkùtù ilé òtí ẹ̀ tí ì mọ́ hmm. torí àwọn èèyàn ṣì ń gbé tọ́ọ̀ṣì kiri ilé òtí ì mọ́ everywhere was still dark. Hmm. tó ọmọ jábọ̀ mi àtàwọn ọ̀rẹ́ mi ní kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kan wá ní máa bọ́ máa bọ́ bá ṣe sáré gírígírí mo dé mo gbójú sínú kànga bí pé kí n já sínú ẹ̀ bí force mi mọ force tó tì mí pé ọwọ́ tì mí hmm. sẹ́yìn mo dákọ̀ gọ́gọ́ sẹ́yìn báyìí mo ní ah mo ní kí ló ń ṣẹlẹ̀ ó ní ẹgbà àwọn tó wà lẹ́ńkulè tí wọ́n fọṣọ wọ́n ti ń pariwo ẹgbà wá o ẹgbà hmm, mo kàn ní hey today na today nǹkan tí mo kọ́kọ́ sọ ni mo ní today na today mo wá farabalẹ̀ mo wá súnmọ́ kànga yẹn kànga wa ń hó gudugudugudugudugudu. ẹ ń rí bí kànga ṣe ń hó gudugudu ẹ láwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ju doro sí wọ́n fa mi wọ́n fa mi jáde ìfamida ìfamida àwọn míì so bọ́kẹ́ẹ̀tì gbogbo bá ṣe ń fa mi wọn rọmọ rárá. wọn rọmọ o iye ètò mi yẹn ń hó èrò ti kú mo ṣáà ń gbàdúrà kódà ẹ̀ nímọ̀ pé ọmọ mi wà nù kànga torí mi sunkún mi sunkún ọkọ̀ mi dí àwọn èèyàn ń ké wọ́n ṣáà ń wò mí pé irú màwọn lélẹ́yìí mo ṣáà mú àmọ́ ní ọlọ́run today na today this is how you will show me if i'm serving you or not mo ní tó bá jẹ́ pé mò ń mú nǹkan mi mú ẹ mò ń ta nǹkan mi lábẹ́lẹ̀ àbí mo ti ṣèkà fún èèyàn rí àbí mo ti lọ ilé babaláwo ọlọ́run ṣe kìnní báyìí fún ẹni mo ní kọ́ ló mọ̀ yìí kó kú síbẹ̀ hmm. àmọ́ wẹ́ báyìí tí ń ṣe nǹkan kan mi mọ́ mo dẹ̀ ń sí ẹ mo ní ṣòru lé ní ṣòru lọ́la mo ṣàn challenge ọlọ́pọ̀ lórí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ mo ní mo wà nú oyún ọmọ yìí tí mo bí mi ìwó mi ìsù kódà ọkọ mi gbá máa pariwo ee sí your leg swell up virgin yẹ virgin yẹ mo ní gbogbo ẹ mo ṣàfihàn challenge ọlọ́run mo ní ọmọ yìí ò gbọdọ̀ kúnnu kànga yìí o mo ní joy we survive this mo ṣàn gbàdúrà mo ní mo ṣàn gbà tó tọ́ ọlọ́run jẹ́ rárá rẹ̀ ìdí ọpẹ́ mi gangan gangan gangan torí kànga wa yẹn ẹ fẹ́ kó o ẹ fẹ́ ṣe anything. ẹni tẹ bá pe hausa wa kó kó bá yín kó kó kò sí hausa bá ní káì. kò sí anybody tó máa tẹ́ máa pè. hausa bá débẹ̀ yóò pé káì. ó máa ní yé ó tẹ̀ ní ìta pè last ó wo kànga yẹn báyìí kó ṣe báyìí ó bá bu omi tó dágún lẹ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ó bá ẹ̀mẹ́ta ló ya sínú kànga báyìí ó ṣàṣe àtúpẹ́ máa ń kọ́ báyìí máa àwọn tó máa ń yọ ọwọ́ padà. ta ló wá padà wá yọ ọmọ yìí nínú kànga. ọlọ́run nìkan kò sí torí kò sí málà tó bọ̀bọ̀ tó wà yáàdì wa bọ́ọ̀yẹn ní òun ò tiẹ̀ mọ̀ ó tiẹ̀ ó ṣàkàn sáré lọ ó ló ti kọjá street àwọn àǹtí mi yẹn ó ti lọ sí inú inú ó ní kò rí ọ̀hún lọ bí ẹ ó ní òun tiẹ̀ mọ̀ nǹkan tó dàrẹ́ tiẹ̀ ó ní kò dé ọ̀dọ̀ mọ́là yẹn ó ní mọ́là bẹ́ẹ̀ga bẹ́ẹ̀ga bẹ́ẹ̀ yẹn ní kílódé kílódé ó ní ìyẹn tiẹ̀ ń ṣe àlọ́ àlá ó ní nǹkan kan àwọn yòókù ní òun lòun lọ pé ọmọ kan nù kànga ó ní bí ọlọ́run ṣe ṣe kò yà ó yà everybody lẹ́nu so mala bá débè ro òun ṣàn give way give way kí mala tó láti ìtawọ̀ ọdún compound gan ó lágbára tó èrò ti bo hmm. everywhere. ẹ ibi tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹni tẹ bá darúkọ àdúgbò yẹn kò sí gbogbo ará àdúgbò yẹn tí ò mọ̀ sí tí à ń sọ yìí ìgbà tí ọmọ ìwà jáde ẹ ló ṣe àwọn àlàyé kan fún yín lọ́mọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́ta ló ṣe ó dẹ̀ lè ṣàlàyé bẹ́ẹ̀. ó ti ń sọ̀rọ̀ dáadáa tó ń sọ kò sí nǹkan tí ò lè sọ gbogbo ìgbà. kí làwọn àlàyé tó ṣe fún yín. ìgbà tó wọ́n gbé jáde drip kí wọ́n drip kò tí mọ̀ kankan ìgbà tó wà conscious. okay ìgbà tí wọ́n gbé jáde wọ́n ti wọ́n rọ̀ṣẹ́ lọ sí hospital. okay so ìgbà tí ìgbà tí màá dé hospital doctor ní torí mi tẹ̀lé wọn immediately tí wọ́n gbọ́mọ yẹn lọ torí èmi náà ní ìkókó lọ́wọ́ so mo wá gbé ọmọ mi ti ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi pé kí wọ́n pé mò ń bọ̀ kémi náà mo wá débẹ̀ doctor ní are you the mother say yes ó in fact i've never seen say many years of my experience about thirty something pé òun ò tí ì research tí pé ọmọ máa ń jábọ́ sínú bucket tó mi wà ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ ti ṣẹlẹ̀ street wa náà ọmọ yẹn jábọ́ sínú well inú bucket ìyá rò sílé ṣùgbọ́n inú kànga forty five feet àbí kílẹ̀ pé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọmọ yẹn ó fẹ́ lọ bomi ìyẹn bó ṣe bend bucket ẹsẹ̀ kó sí wọn mọ̀ pé ọmọ kú sínú bucket. Ah ó ní what of about this one tó jábọ́ sínú kànga ó ní òun ti check everywhere nígbà wọn wá wà kàn ó ní ti wo gbogbo ara ẹ̀ ó ní kò sómi ó ti yẹ̀ wò ó ní kò sómi ìdàgbọ́ sí orí ẹ̀ tí wọn tó ti rán. kò mú mi yó kò fa mi sórí. ó ní kò fa ó ní this is a miracle say the doctor yẹn ọ̀rọ̀ tó sọ ní madam serve this God very well. Only hmm. serve this God this God that you are serving. ìgbà tọmọ yẹn wá tají tọmọ tají tó rí. ìgbà tọmọ yẹn tají hmm. bó ṣe ń mira tó ń mira bọ̀ dókítà ti wọlé dókítà ní ó ti kọ́ lọ́rùn mo fẹ́ máa sunkún pé ọrùn ẹ ti kán ọkọ mi bàjẹ́ mo kódà omi ti àwọn gbogbo àwọn èèyàn tí àwọn àǹtí mi ó ní kí ilẹ̀ ń sunkún fún ó ní ẹ̀mọ́ nǹkan tẹ́ lọ́rùn ṣe pé ọrùn tó kọ́ wọ́n máa ṣe nǹkan kékeré ni ọmọ yẹn bá lajú bó ṣe lajú bẹ́ẹ̀ orúkọ ọmọ tó tì sínú kànga. orúkọ ọmọ tó tì sínú kànga bẹ́ẹ̀ ni òun ló kọ́kọ́ dá bá ṣe tún pa kínní ẹ̀ mọ́ lẹ́nu pé ó sì insist. ọmọ tó tì òun sí kànga ó ní ọmọ tó tì òun sínú kànga ó ṣàánú ó ní but when I fall inside the well ó ní I fall inside foam ó ní orí fóòmù ló ń jábọ́ sí. ó ní fóòmù lòún wà mo ní who put phone for you. he say na one baba. one baba. bó ṣe èsì tó fún wa náà ni one baba. dókítà bá ní ká filẹ̀ ká máa bì í kọ́kọ́ mọ́. adé mi ẹ ti jẹun tán ẹ tún mu omi àbí. ìfẹ́ mi kì í ṣe pé ìfẹ́ mu mi o ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí ajẹ́ wípé ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní tèsí lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ nafdac àti son tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a ṣe omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú èkó tèmítáyọ̀ ògúntadé street àjàká ní ìṣàgàm nọ́mbà ten Name Adeyi Avenue Old Bodija ní ìlú Ìbàdàn Bọ̀dé Mustapha Avenue Ìdí-Ìṣin Ìbàdàn àti ẹ̀yìn Zenith G Hotel New Gbagi Market Ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmúdáfòtòló omi àmọ́lóló. aya mi mo ní nǹkan ìyanu kan fún ọ gba kọ́kọ́rọ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun rè. Hmm, o ṣé adéorí mi ẹ mà jọ mí lójú kẹ. bàbá mi oníṣẹ́ ìyanu tí wàá wá dà o. <laughs> ẹ̀yin ọmọ ẹ̀ òjòwú ni ìyá yín lẹ́jọ́ ó dáa kí lè wá fẹ́ báyìí. ẹ mú wa lọ sí tó glass toy mart ká lọ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tiwa náà. ó ti yá ẹ̀jẹ̀ á lọ toddlers toy smart ilé ìtajà nǹkan ṣeré ọmọdé lóríṣiríṣi àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ tí mọ̀pọ̀lọ́ máa jí pépé mẹ́kọ̀ọ́ kíkọ́ rọrùn fún wọn ní toddlers lẹ́tìrí kẹ̀kẹ́ ọmọdé àtàwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lóríṣiríṣi tó lè gbọ́mọ méjì lẹ́ẹ̀kan náà àwọn nǹkan ṣeré àràmàǹdà àtàdìpọ̀ ẹ̀bùn fàyẹyẹ àwọn èwe gbogbo ọjà tẹ bára ní toddlers ló jẹ́ ojúlówó tó sì tó déwó jọjọ ẹ̀yin náà lọ fọmọ yín toy smart tó one ọbọ̀ ògùndípẹ̀ bypass òpópónà liberty ìbàdàn zero seven zero three one three one five nine seven eight. ẹ sì lè pè fọ́jà yín láti ibikíbi yíká orílẹ̀-èdè nàìjíríà tá a sì gbé kẹ̀yìn la láìsí ìdádúró. ẹ kàn sí wa lágbà instagram at toddlers toy smart toddlers toy smart àyò àwọn èwe. àwọn èèyàn lè fẹ́ béèrè ìbéèrè kan àbí méjì torí ẹnì kejì tí mo fẹ́ gbé wá sórí ètò yìí mo fẹ́ ká tètè yanjú ẹ̀ pàápàá zero zero three two three two one zero five nine lójú òpó tó wọ bí. hello ẹ kálẹ́ o. hello ẹ kálẹ́. orúkọ yín níbo lẹ ti ń pè wá. orúkọ tèmi ni olúbòkọ́lá aya David. ok. ọba mi ìlú mọ́lẹ́kẹ́ okay. ẹgbẹ́ nọ́mbà tó máa bí wa. okay. ah ọ̀ya oh, èmi ti ẹ̀rí kan ah, eh. mo ti tẹ́lẹ̀ ọlọ́run wípé ó fi ọdún kan fún ọdún mi láyé jọjọ tèmi èmi tún adúgbò lọ́wọ́ ọlọ́run wípé ọlọ́run fún mi ní adé olóbìnrin ó sọ mi ti fún pọ̀ nínú ayọ̀ nínú ọlá ńlá ó fún ọmọ mi láti yọjú ayọ̀ àbí aláàbò tí mo ti fọ́lọ́ ọ̀tún prógráàmù yìí mò ń bá ìyanu ọlọ́run pàdé ní gbogbo ọ̀nà ọlọ́run kò ti dé lórí ìtọ́ mi di púpọ̀ ó tún wá fún mi di gbígbóòrò mo dúpẹ́ lórí ọkọ mi náà Olúṣọlá David mo dúpẹ́ lórí ayé wa nítorí pé ṣáwa mọ déédéé ṣẹ́wọ́ òdìṣẹ́ nítorí ìdílé ìfàmì. ẹ ṣeun. hello. hello ẹ ká lẹ́tà o. ẹ ká lẹ́mọ̀ orúkọ yín bọ́lá ti ń pè. kẹ́mi ọkọ sọ̀sọ̀ láti bolúbọlé ló ń sọ̀rọ̀ o. ok ìbéèrè yín fún àlejò wa. ẹ jọ ẹ ti jáde nínú kànga wọn ò ṣàlàyé dáadáa fún wa then another thing is that ọmọ tó ti sínú kànga yẹn ṣé wọ́n wò lásán ni kí ni wọ́n ṣe fún. wọ́n ní wọ́n fẹ́ kó wọ́n ní wọ́n ké mọ́ lẹ́nu kó má da ẹni mítì ilẹ̀ ní àdúgbò wọ́n ní wọ́n. tọ́wọ́ ti kọ́kọ́ tọ́mọ yẹn wọ́n kàn wòrọ̀ ní ọmọ tọ́wọ́ sùn. ọmọ ọmọ tán ló ti ọmọ yín sí kànga ẹ gbọ́ padà ṣe sí. ẹ ṣe kọ́kọ́ fún un torí ọmọdé lòun náà. ọmọdé lòun náà. bẹ́ẹ̀ni bí eléyìí ẹ̀gbọ́n yẹn ọmọ kékeré ni two years two years almost the same age Me three years ọmọ mi gbà bíi oṣù méjì lọ́wọ́ yẹn ìyẹn ló kọ́kọ́ ná ọmọ mi sọmọ mi wá nà padà bí ẹ̀gbọ́n ti bí yẹn ṣe ti ilé ìsinmi kànga. ó dẹ̀ wọ́n tutù ó dẹ̀ ti ọmọ yìí sínú kànga òkè ah. ọlọ́run àbá yín dáwọ́ lé ọmọ yẹn jẹ́ bẹ́ẹ̀ ẹ bá mójútó àwọn ọmọ yín o ẹ ní lórúkọ ẹ o lágbára ọlọ́run lórúkọ jésù o. ó dà pọ̀. ẹ̀yin tẹ́ ń wò wá lórí ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook mo fẹ́ kẹ́ bá wa share ẹ̀ torí n tẹ́ fẹ́ gbọ́ tó tẹ̀lé ìta fẹ́ ṣe yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ gan ṣùgbọ́n mo kọ́kọ́ ní láti ṣàlàyé nǹkan kan fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan kan tako ilé iṣẹ́ ọlọ́pàá o mi ò ní nǹkan kan tako ilé iṣẹ́ ọlọ́pàá kódà iṣẹ́ wa fẹ́ẹ́ bára mu àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni mi kọ́kọ́ fẹ́ fún ẹni láàyè láti sọ pé ó fẹ́ wá sọ nípa Ọpẹ́yẹmí yìí ṣùgbọ́n ọlọ́màjẹ́ á jẹ̀bi ó jẹ́ pé èmi ni màá dínà tí òfin ní lè fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run mo sọ pé òkè kò sí wàhálà à á wá sórí atẹ́gùn nǹkan kan tí mo kàn sọ fún ni wípé gbogbo àwọn orúkọ tó ń dá fún mi mi ní jẹ́ kó dárúkọ ẹnì kankan tó bá ń sọ̀rọ̀ lọ nígbà bá wá parí ọ̀rọ̀ tán yányán a wàá fi sọ́wọ́ ẹ̀yin aráàlú láti bá dúpẹ́ láti bá dúpẹ́ láti bá dúpẹ́ ẹ má gbàgbé ibi ọpẹ́ ẹbẹ̀ ńlọ jẹ àwa lógún ńlọ ṣe kókó jùlọ. ẹ jẹ́ kí n gba ìpè kan àbí méjì sí i lọ́wọ́ àwọn olólùfẹ́ ètò yìí kí a tó tẹ̀síwájú ẹ ló ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. orúkọ yín bolẹ̀ tí ń pè wá. orúkọ mi ni fàṣà sífàrà láti ọ̀rẹ́ méjì. ó ìbéèrè yín fún àlejò wa ìbéèrè tí mo ní fún wọn náà ni wípé ọmọ tí ó kó sínú kànga yẹn ṣé òun àtẹnìkan jọ wọ́n ti dáhùn wọ́n ti dáhùn wọ́n ní wọ́n bìgbà tí wọ́n wọ́n ń ṣeré pa wọ́n ń bára wọn jà ni èyí tó jẹ́ bí àbúrò ìkejì tí ló tì í ló fi eré bọ́nù kànga. mo dúpẹ́ lọ́wọ́ wọn pé ogun tó ti ṣẹ́ kò ní gbórí mọ́ o. àwọn yìí tó ṣẹlẹ̀ yìí ó ní agbára pọ̀ hmm. ọmọdé. bí mo ṣe sọ lágbára ọlọ́run ẹ ní rírú ẹ̀ mọ́ ọmọ òun ló ti ń dàgbà yìí ọlọ́run á wò ẹ́ o you speak Yoruba you can speak Yoruba okay come come let me ask you one question. ẹ má bínú ẹ nílé rojú ọmọ yẹn. òṣùwà kí n béèrè kan lọ́wọ́ ẹ̀ how are you. fine sir. how old are you now. ten years old. so then you remember that you saw one man. yes sir. inside the well. yes sir. like how old is that baba. like something like fifty. like fifty very old. yes. old okay. and what did he do what did he do for you. um um, he put phone inside the conga. He put phone. Yes. Inside conga. Yes. For you when you are coming from up, so you fell on that foam. Yes. So he put you on that foam. Yes. So you like taking care of you. Yes. Sir. Okay. ẹ pẹ̀lẹ́ alàgbà yẹn. ẹ ṣe gan This guy you are talking about is our student now. He's your student. She's our student at Donald, Donald, Donald School and preschool. He's your student. Yes, she's our student. Um, ẹ wá ṣojú ilé ìwé wo. Tọ́lá daycare and preschool. Tọ́lá kọ́. Toddlers. Mm-hmm. Toddlers daycare and preschool. Okay. Iná la wá ṣojú. Ẹni tẹ́yìn tẹ́yìn tàbí ọmọ school wa ni. Mm-hmm. Yes. Okay. I want to assure you that this our school the the provincial School in worldwide now. Oh, the worldwide. The provincial School, provincial School worldwide. Uh-huh. If I talk about toddler daycare and preschool, the number one school worldwide. ṣé pidgin ló ń sọ yín àbóyìnbó. òyìnbó mò ń sọ o. ọlọ́run ló mọ ọjọ́ tó o máa serious sọ́n tó o bá wá gangan. gbogbo àwọn òbí tó wá fẹ́ kí ọmọ wọn kó kọ́ ẹ̀kọ́ tó yè goro tó náà fẹ́ kí ọmọ wọn kó kọ́ ẹ̀kọ́ tí ayé tó jẹ́ ayé òde òní tó jẹ́ pé kí gbogbo òbí tó jẹ́ pé wọ́n gbàdúrà pé kóun jèrè ọmọ kúdẹ̀ sọ òyìnbó tí ayé ń sọ lóde òní kó wọn mọ̀ ní toddler day care and preschool. níbo ni toddlers wà. toddler day care and preschool ó wà ní ah. tabati kọjá ring road. Mm táwọn ti lọ sí Liberty Stadium táwọn hmm. ti kọjá Liberty Stadium díẹ̀ síwájú sí i hmm. amari tó ládé care and preschool níbẹ̀ skul tiwa gangan nìyẹn. kí ni tẹlifóònù nọ́mbà àwọn ọ̀gá yín. Telephone number, wa gangan tó wà nbẹ àwọn ọ̀gá wa tó jẹ́ ọ̀gá tiwa tó jẹ́ àwọn tí ó jẹ́ ọ̀gá wa bẹ́ẹ̀ gangan lélẹ́yìí tó bá ti pe nọ́mbà yìí zero eight one five two two two nine one five three. Okay lẹ́ẹ̀kan sí zero eight one five two two two nine one five three nọ́mbà kejì lélẹ́yìí o zero eight one three seven three zero seven zero seven five ẹ jẹ́ kí n tún pín nọ́mbà yẹn ẹ jẹ́ kí n tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí o. ẹyọ kan ni kò tún pè lẹ́ẹ̀kan sí. ẹyọ kan ni zero eight one. Mhm five two two two two mẹ́ta nìyẹn o nine one five three ẹ jẹ́ kí n tún pẹ́ ẹ jọ fún mi láǹfààní yẹn lẹ́ẹ̀kan sí zero eight one five two two two two mẹ́ta nìyẹn o two mẹ́ta two mẹ́ta okay nine one five three nọ́mbà wa gangan nìyẹn ẹ ṣe gan. gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan kan pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá kódà mo máa ń gbé dànsákì fún wọn fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe torí n tó wà ńlẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń yanjú bọ̀ díẹ̀díẹ̀ ni ò fẹ́ jẹ́ kí n ní ìfẹ́ sí àti gbé arákùnrin wá sí orí rédíò ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run á mọ̀ ọ́n ṣe àá ń bẹ̀ a sì rí nǹkan kan dì mú. alàgbà ẹ ẹ kalẹ sà. ẹ jọ ẹ má bínú ẹ má bá mi sọ̀rọ̀ sí microphone yẹn dáadáa o. okay sà. ẹ ìgbà tèmi àti yín ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo bẹ̀yìn lẹ́bẹ̀ mo ní ẹ jọ mi ìfẹ́ kẹ́ dárúkọ èèyàn kankan pàápàá jùlọ lára àwọn ó ti yé yín ẹ má dárúkọ èèyàn kankan ẹ jọ ibi ọpẹ́ ẹbẹ̀ ló ṣe pàtàkì jù sí wa bọ́lọ̀ ń ṣe kó yín yọ ìrìn àjò tẹ́ ẹ rìn àti tẹ́ ẹ dé bá tó fi já sọpẹ́ ibẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dúró sí. Eh, ogun tó ti ṣẹ́ ò ní gbérí mọ́ ẹ ní rógun àkóbá ẹ sì ní jọ ẹni tán ń wá ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀ ò ní dìtì yín àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ńlẹ̀ pátápátá ẹ ní rógun àdúrún mọ́ o. Hmm. now ẹni ọpẹ́ yẹ yín ẹni tiyín tọ́pẹ́ ẹ̀yin gan lọ́mọ lọ́pẹ́ ẹ̀yin lọ́pẹ́ yẹ nǹkan kan kí ni tó ṣẹlẹ̀ gan tẹ́ ẹ fi sọ pé ọpẹ́ yẹ yín ẹ̀yin lẹ fẹ́ dúpẹ́ lọ ẹni ẹkún yín dayọ̀ hmm. bó o ló ṣe jẹ́ kí ni ìrìn àjò tẹ́ ẹ rìn ṣe rí ọpẹ́ mi pọ̀ gan ó yá ẹ̀kọ́ ńlẹ̀. mi mọ̀ pé mo sì lè wà. àwọn èèyàn ń fẹ́ wojú yín o ṣé ká gbójú yín sórí Facebook àwọn èèyàn fẹ́ wojú yín àbí ká má gbé sí Facebook. ẹ jẹ́ kó wà lórí Facebook kí gbogbo àwọn èèyàn lè rí mi dáadáa. ẹ fẹ́ káwọn èèyàn rójú yín. bẹ́ẹ̀ ni sà. ẹ fẹ́ kán rójú yín. bẹ́ẹ̀ ni sà. that's right. yes now kí ló ṣẹlẹ̀ tẹ́ẹ̀ fi ti ń sọ pé ẹ̀kúndayọ̀ ti yín tọ́pẹ́ Ọpẹ́yẹmí. sẹ́ẹ̀rì mi gan ló yẹ kó máa pè ní ọmọ ọlọ́pẹ́. ok. torí àwọn nǹkan tí mo là kọjá nígbèsè ayé mi ní two thousand and fourteen ni mo bí ọmọ kan orúkọ mi yẹn àti máa jẹ́ Moses torí ọmọ ẹni má dárúkọ ọmọ tèmi ni. ọmọ tìyẹn ni òní Moses yẹn. bẹ́ẹ̀ni ìgbà tí mo bí ọmọ yẹn hmm. ọmọ yẹn jẹ́ ọmọ kan tí ò rí nù kò rína ẹ jọ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ sókè káwọn. ọmọ yẹn ó jìgbà tí mo bí ní two thousand and fourteen ten ten ten ten ten ten twenty fourteen ọmọ yẹn kò rína. ọmọ yẹn ò ríran. bẹ́ẹ̀ni sà. ó ní ìpèníjà ojú. bẹ́ẹ̀ni ok. so torí Ìkòròdú ni mo wà tí mo ti ń ta cotton. cotton ni iṣẹ́ tẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ni sà cotton ni mo ń ta ní Ìkòròdú. ok. so alẹ́ ṣe lọ́yẹ mo ti kọ́ṣẹ́. alẹ́ ṣe lọ́yẹ nìbàdàn. bẹ́ẹ̀ nínú car park. ok. orúkọ ọ̀gá mi a sì máa jẹ́ Buma ẹni tó kọ́ mi níṣẹ́ ni. Buma bẹ́ẹ̀ ni Bùnmi bet nickname Buma. ok. so ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ mo wá ń ta kọ́tì ìgbà tí ààyè freedom tó mo gbààyè lọ́dọ̀ wọn láti fún mi níyànjá pé mo fẹ́ lọ wá owó wá láti wá ṣe freedom. ok. ọ̀gá mi ò ṣe ọkọ̀ tó lápọ̀ agbájá wọ́n fi mí sílẹ̀ wọ́n ní kí n lọ mo wá lọ sí Èkó láti lè lọ ṣiṣẹ́ sẹ́kù lẹ́kọ̀ọ́. láti lè lọ wáṣẹ́ ajé ṣe lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni sà mo wá padà sí moyọ̀ṣọ́rẹ́ eh, moyọ̀ṣọ́rẹ́ complex ní mọ́sáfẹ́jọ́ lẹ́kọ̀ọ́ lóṣòdì so mo ṣiṣẹ́ ajé ń bẹ̀ ní tòótọ́ mo rówó mo dẹ̀ lọ dá ṣọ́ọ̀bù mi sílẹ̀ ní kòròdú mo ní ṣọ́ọ̀bù gbogbo àwọn èèyàn mọ́ mi tá a bá dé kòròdú lónìí tó bá ní wọ́n béèrè Samuel Cotton Samuel Cotton kò sí anybody tí ó mọ̀ mi so mo dẹ̀ ń ta cotton yẹn ń bẹ̀ bẹ́ẹ̀ nígbà tó tó táìmù kan ìjọba kan wọlé níbẹ̀ ìgbà tí ìjọba yẹn wọlé ìjọba yẹn ní kó wó gbogbo àwọn ṣọ́ọ̀bù tó fèsì títì bẹ́ẹ̀ ó padà àfẹ́ẹ̀tì mi torí ó dùn mí gan bàtàn lọ́fẹ́ ṣe wọ́n lọ́fẹ́ ṣe títì kan lẹ́ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa wọ́n á ní kọ́ wo gbogbo ṣọ́ọ̀bù tó face títì. ìyẹn ní Kòròdú. ní Kòròdú ní Lucky Fibre junction. ok níbi tó ti ń ṣe rug so complete tó ń ṣe rug iwájú ibẹ̀ mo face so wọ́n wá wó ṣọ́ọ̀bù mi màtọ́ wó ṣọ́ọ̀bù mi kò sí nǹkan kan torí ọmọ tó wà lọ́wọ́ mi mo ti náwó lé lórí age of twenty three days ni mo ti náwó lọ́mọ yẹn lórí. nígbà tó ti wà ní ọmọ ọjọ́ mẹ́tàlélógún ọmọ ọjọ́ mẹ́tàlélógún lẹ ti náwó lé lórí. bẹ́ẹ̀ni ní general ní ọsẹ. kí wọn ló ṣe ojú yẹn. wọn ní cataract àti glaucoma. kai ló ṣe ọmọ yẹn. méjèèjì. ojú méjèèjì. so mo ti náwó lé ọmọ yẹn lórí pé kójú yẹn lè ṣe ibi kan ní general ní ọ̀nà jẹdẹ ní korodu àwọn catholic ló ní hospital yẹn so mo gbé lọ síbẹ̀ wọ́n lọ́mọ yẹn ṣì kéré pé kí n gbé padà wá so bet ó jẹ́ nǹkan tó yẹ pé mi lè fi sílẹ̀ torí igi àkọ́ṣẹ́ mi ni mi lè fi sílẹ̀ mo wá wò pé kí mo fẹ́ ṣe o lórí ọmọ yẹn so wọ́n dẹ̀ ti wó ṣọ́ọ̀bù mi kò sí nǹkan kan mọ́ mo wá wò pé nǹkan tó kù mí kù mo wá lọ kọ́ márúwá bó ṣe ń wa márúwá. ẹ lọ kọ́ bó ṣe ń wa márúwá. ìgbà tí mo kọ́ bó ṣe ń wa márúwá yẹn ọlọ́run ṣe mo dẹ̀ rọ́ kan wọ́n ń pè ní Táíwò òun ló kọ́ mi òun náà dẹ̀ ló wá bí mo ṣe rí márúwá gbà. Hmm so ẹni tó wá gbé márùn àrẹ fún mi gbàtọ́ mú mi débẹ̀ ìyàwó ẹ̀ wá jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi àti fún mi ó wá easy gan mhm. torí báyìí lọ ọ̀sẹ̀ kan tí mo lọ síbẹ̀ ọ̀sọ̀ kejì lọ́kọ̀ ẹ̀ lọ́ra ó ní ti bá ti rí márùn tó wù mí. kẹ wá gbowó kẹ wá lọ bẹ́ẹ̀ ni sà. wọ́n dẹ̀ rà fún yín. bí mo ṣe rí márùn tó wù mí mo dẹ̀ lọ bá ọkọ ẹ̀ ọkọ ẹ̀ dẹ̀ sẹ́ni three hundred thousand sínú àkáǹtì mi pé kí n lọ ra márùn yẹn wá. twenty eighteen àbí twenty seventeen sí twenty eighteen. okay so wá ní pé kí n lọ ra márùwà yẹn wá pé so tí bá ti ra márùwà yẹn wá kí n máa gbé bọ̀ mo dẹ̀ ra márùwà yẹn mo gbé wọ̀ ìwé tí mo bá márùwà yẹn wá wọ́n gbà lọ́wọ́ mi wọ́n fún mi photocopy pé tí bá ti sanwó tán wọ́n gbà kí ìkan náà pé tí bá ti sanwó tán bí installment bẹ́ẹ̀ ni sà pé tí bá ti sanwó tán lọ máa fún mi ní márùwà ní ìwé àwọn ìwé àwọn original bẹ́ẹ̀ ni sà so torí kí n lè máa rí owó yẹn so hmm. ìgbà tó wáyá ṣá mo fi wá ra iṣẹ́ bí ọ̀sẹ̀ bíi méjì mo páàkì ẹ̀ sílé àwọn ọ̀rẹ́ mi ti wo pé mi ò ta kọ́tì mọ̀ mo ní màá ṣe ta kọ́tì tí bá rówó díẹ̀ ndì máa ro wa màá tún lọ gba ṣọ́ọ̀bù mi ìyàwó mi á dó síbẹ̀ torí télọ̀ ni ìyàwó mi ìyàwó mi á dó síbẹ̀ èmi á lè máa gun márùn wa yẹn owó a máa wọlé á lè ṣe nǹkan tá a fẹ́ ṣe lórí. ẹ jọ ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí àì dáadáa ó níbi tọ́rọ̀ yìí ń lọ mi sì fẹ́ kí ẹnìkankan pàdánù ẹ̀ mo fẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ ká sì jọ fi òye gbé e kájọ wa bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ tẹ̀síwájú. so mo ṣáà sọ fún yín pé mi ò fi kọ́tì lẹ̀ àwọn kọ́sítọ́mà mi máa ń pè mí lórí fún àwọn rí mi di márúwá mi ò fi kọ́tì lẹ̀ wọ́n ti wó ṣọ̀ mo fẹ́ wá owó kí lè fi bẹ̀rẹ̀ padà ní ọ̀rọ̀ kan ṣàgbà tí márúwá yẹn lò bí ọ̀sẹ̀ méjì lọ́wọ́ mi tí mo páàkì sílé wọ́n gbé márúwá yẹn lọ. wọ́n jí gbé. wọ́n so bàtọ̀ jí márúwá yẹn gbé lọ kò ẹni tó gbé márùwá yẹn fún mi mò ń wá owó láti lọ́ọ́ máa fún un bẹ́ẹ̀ ìjọ kan ló sọ fún mi pé kí n gbé márùwá yẹn wá àwọn fẹ́ rí i ó dà pé àwọn èèyàn ti lọ sọ fún un pé márùwá ti sọnù pé márùwá ti sọnù èmi tún lọ ń ṣiṣẹ́ mi láti máa fi sọnù márùwá yẹn hmm. àwọn èèyàn wa ti sọ fún pé márùwá ti sọnù ó wá ní kí lọ gbé márùwá yẹn wájọ́ tí mo lọ kú ká má fọ̀rọ̀ gùn ṣùgbọ́n àtúmọ̀ pé márùwá ti sọnù wọn lọ mọ́lọ́pàá wa ní station lọ́nà ìjẹ̀dẹ̀ lọ́nà Ṣàgámù road ìbátan mọ́ ọlọ́pàá wa tọ́lọ́pàá wa mú mi wọ́n tì mí mọ́lé mo lò bí three days four days mo wá sọ fọ́lọ́pàá yìí pé ẹnu géètì sí security wà ibẹ̀ ṣáà máa gbé márùwá yẹn gbà. àbí. so security yìí ó yẹ ká lọ gbé o mo dẹ̀ láwọn ọ̀rẹ́ kan tó jẹ́ VGN vigilante group of Nigeria so mo pè àwọn yẹn náà so àwọn ọlọ́pàá yẹn gbọ́ nǹkan tí mo sọ àwọn police station Ìṣàgámù road yìí wọ́n dẹ̀ tẹ̀lé mi náà lọ arrest security yẹn security ọ̀rọ̀ tó sọ ó fún àwọn ọlọ́pàá yẹn lára ó ṣàn sọ̀rọ̀ ẹ ẹnìkan gbé márúwá kọjá ẹ ó ní òun fẹ́ lọ tún àwọn méjì fi wọ́n tó márúwá kọjá wọ́n náà fẹ́ lọ tún ṣe wọ́n náà ó fún àwọn ọlọ́pàá yẹn lára àwọn ọlọ́pàá yẹn wá sọ pé èmi àti ẹ̀ làjọ máa sanwó márúwá yẹn. pé ẹjọ mọ sí ni pé kájọ sanwó márúwá yẹn. wọ́n wá pín fún méjèèjì. ní three hundred yẹn wọ́n wá pín ní one one fifty pé kájọ lọ máa mú eh, ten thousand wá ní oṣooṣù bẹ́ẹ̀ ti gbà tó ní ká máa mú ten thousand wá lóṣooṣù kò sí kankan kò sí iṣẹ́ kankan ọjà mi wà ń bẹ̀ mo wá pe ìyàwó mi mo ní kí nìkan tó kù báyìí òun náà kò mọ̀kọ́ tó lè sọ àṣà kúrò ládùúgbò yìí ẹ sá kúrò ládùúgbò owó owó ẹ san torí pé kò síbi tẹ́ ẹ ti fẹ́ rí san. bẹ́ẹ̀ni àwa hmm. sá kúrò ládùúgbò bàtà wa sá kúrò ládùúgbò yẹn àwọn ọjà mi mi lè filẹ̀ àtàwọn nǹkan tí mo ṣe wà lára bẹ́ẹ̀ mo wá kó mo wá kó dáàdi mi kọ́lé kan sí àpáta àpáta nìbàdàn ẹ wá kẹrù kọ́tìn nǹkan tó kù wọn mo wá kó ẹ wá kẹrù wá bẹ̀. ẹrù yẹn síbẹ̀ mo wá èmi àti ìyá mi mo wá sọ fún ìyá mi pé a lè má àwọn bàbá yìí bó ṣe mọ oúnjẹ àárọ̀ ó lè bọ́ sọ̀sán gbá mi a lè máa jókòó tí kì í ṣe pa kó wa fún kí ni nǹkan tá a lè ṣe ìyá mi wá sọ fún mi pé nǹkan tó ń fẹ́ ká ṣe ni pé bóyá ká tún try ibòmíì ká tún lọ wá ká tún padà sí kò gbé ibẹ̀ yẹn mọ́ ká tún lọ síbòmíì ó wá láàbúrò kan tó wà lẹ́kọ̀ọ́ ó wá pe àbúrò ẹ̀ àbúrò ẹ̀ ń ṣiṣẹ́ ní bakery ó ń bá wọn kiri búrẹ́dì ó wá pe àbúrò ẹ̀ yẹn ó wá sọ fún pé òun fẹ́ wá sí èkó láti wá máa bá wọn ta búrẹ́dì àbúrò ẹ̀ ni kó máa bọ̀ pé kò sí wàhálà so gbà tó dọ́dọ̀ àbúrò ẹ̀ ó ṣàlàyé wo nǹkan tó ṣẹlẹ̀ fún àbúrò ẹ̀ èmi náà débẹ̀ so gbà tí mo débẹ̀ wọ́n ní wọn lè gbà á méjì ká máa sun ilé tá bàbá wọn ṣiṣẹ́ ìyá mi wá yọ̀ǹda rẹ̀ pé òun máa bá wọn kiri búrẹ́dì mhm. so tó bá ti kiri ó ṣàn wọn kiri búrẹ́dì. pẹ̀lú ọmọ yẹn lọ́wọ́ pẹ̀lú ọmọ yẹn lọ́wọ́ ó ń gbọ́ ọmọ yẹn náà pọ̀ tó rọ́ ọmọ òrìn ọmọ ọdún mẹ́ta kò rìn kò rìn kò jókòó. ẹlẹ́sẹ̀ rẹ̀ ó dàbí. ẹsẹ̀ náà dẹ̀ ṣe kí ni ẹsẹ̀ ó rọ ẹsẹ̀ ọwọ́ náà ó rí bẹ́ẹ̀. ojú méjèèjì ojú méjèèjì kò rí náà. ẹ ṣáà náwó lé lórí. ẹ ṣáà náwó lé lórí èmi náà wá pé kí Arena shopping torí musáfẹ́jọ́ ni mo wà tẹ̀lé àwọn oníkọ́tì wọn àtẹ̀lé wọn ti wá wó gbogbo musáfẹ́jọ́ yẹn wọ́n ti kó wọn lọ sínú ààrẹ náà mo náà wá lọ ń ṣe mo lọ bẹ́ẹ̀ nìkan bẹ̀ mo bá rán kọ́tì tó bá taba rí taba ti pa ṣiṣẹ́ five thousand naira àmà á fún mi two five ṣọ́ọ̀bù náà mú two five tí bá ti dé lálẹ́ màá sọ fún ìyàwó mi àṣàǹkó yẹn pamọ́ ìgbé ká fi ṣe operation ojú ọmọ ẹ̀ à ń gbé lọ sí general hospital ní Ìkẹjà torí bàtà tí wọ́n gbé lọ sí eh, ẹ̀rùn ti Kòròdú tó ti ń ṣe bákan so àwa ń gbé lọ èèyàn kan wá ní ká gbé lọ sí Ìkẹjà pé wọ́n gùdùn bẹ́ẹ̀ ní General Hospital ní Ìkẹjà àwa gbé lọ síbẹ̀ gbogbo àtọ́ bá ti ní kí á wá èmi àti ìyá yìí a máa fi nǹkan tá a bá fẹ́ sílẹ̀ tó bá fẹ́ tajà ńjọ́ yẹn kò ní kiri tèmi náà bá fẹ́ lọ sí shop mi ní lọ á lọ síbẹ̀ a máa ń lo tá a bá ti gbé lọ sí General Hospital èdè la máa ń lò á lo èdè fún tó bá ti ní ká gbé wá so tó tó táìmù kan tó yẹ pé dókítà tó ń tọ́jú ẹ̀ bàtò tó táìmù kan dókítà yẹn jọ́ta máa gbé lọ tó fẹ́ ṣe sọ́ọ́dì ojú ẹ̀ bàtà máa gbé lọ dókítà yẹn ti kú dókítà tó ń tọ́jú ẹ̀ dókítà yẹn kú bàtà adébẹ̀njọ yẹn wọ́n tún wá fa ìgbà tó máa ṣe sọ́ọ́dì yẹn wọ́n tún fà síwájú gbogbo àwọn scan tó ní ká lọ ṣe gbogbo owó yẹn bí tábà fẹ́ ṣe scan bí thirteen thousand fifteen thousand gbogbo owó yẹn waste bí ẹ̀ mẹ́ta wọ́n ṣàṣe operation wọ́n wá ṣe operation ojú ọmọ yẹn ìgbà tó ṣe operation ojú ọmọ yẹn wọ́n fi sellotape bò lójú wọ́n fi sellotape sí lọ́wọ́ wọ́n wá gbé wọlé ó lọ gbé sórí bed so àmì àtìyẹ́ ti wà mẹ́ fún five days ìgbà tó yá torí ìyá yẹn náà. ìyàwó ẹ ìyàwó yín sì lóyún sínú ńgbà yẹn ó lóyún sínú. ẹni kódà oyún ẹ ti kọjá oṣù tó yẹ kó bímọ. oyún ẹ ti kọjá oṣù tó yẹ kó kó bímọ ó ti lé bí oṣù kan ó ti lé bí oṣù kan so torí àròmí àárín kankan ìgbà tó wá tó ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa sọ̀rọ̀. ìgbà tó wá tó táìmù tí ó yẹ kó bímọ tí kò bímọ so ní hospital yẹn ni ó ti rí hospital yẹn ló ti wá rí omi ara. pé àmì àmì sọ pé àsìkò tó tí ó bímọ. ó wá bọ́ sí bẹ́ẹ̀ ni sà ó wá jẹ́ lóru ló bọ́ síbi kan bíi two sí òtèrè ó dẹ̀ ní ibi chọ́ọ̀chì kan one hour ó wà ní ẹ̀hún Kétu tí mo register sí torí ìkọ́ tó bá ṣèyàn lálàkọ́kọ́ kò gbìyànjú ṣèyàn lẹ́lẹ́kejì mọ́ so chọ́ọ̀chì mo register sí lẹ́lẹ́kejì so mo wá register sí chọ́ọ̀chì yẹn sògbà tó wáyà mo gbé lá mo gbọ́n wá gbé láti ìkẹjà ó yá ká lọ sí chọ́ọ̀chì yẹn ìgbà tá a dé chọ́ọ̀chì yẹn àwọn yàrá yẹn gbé wọ inú ilé ibi tó ti máa ń ṣe àgbẹ̀bí wọ́n tẹ̀ láti tẹ́sítẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ gbà tó ń padà wá bá mi ta wọ́n ní kò lè dá bí ọmọ yẹn mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọmọ yẹn jókòó ni wọ́n ní báwọn ṣe ń tọwọ́ bọ̀ pé káwọn fà jáde wọ́n ní ọmọ yẹn ká ẹsẹ̀ hospital kan ẹ̀wọ̀n hospital kan ní ẹ̀hún hospital ní Kétu ipe bẹ́ẹ̀ làwọn máa ń lò tó máa ti fẹ́ ṣe operation olúyọ̀ǹbọ̀ hospital ní Kétu pé bẹ́ẹ̀ làwọn máa ń lò táwọn bá fẹ́ ṣe operation pé àwọn máa mú wa lọ. wọ́n ṣàṣe. síbẹ̀ wọ́n ṣọ ìgbà tí mo tí dókítà náà fẹ́ ṣe operation mo sọ fún dókítà kó má wọrí owó kọ́ ni problem. bẹ́ẹ̀ owó problem sì ni. problem dẹ̀ lówó. ẹ̀yin ò lówó kankan lọ́wọ́. kò sówó kankan. ṣùgbọ́n ẹ̀yin sọ fún dókítà pé ẹ má wọrí ẹ ṣe. mo ń tó bá ríjọ́ kejì máa wọnú báǹkì lọ máa lọ gbowó àbí kí n lo atm. ẹ sì mọ̀ pé ẹ̀ lágbọ́kànlé owó kankan síbi kankan. torí pé kọ́ṣà lè save ìyá ọmọ ọmọ ilé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe operation ojú méjèèjì fún wọn lẹ ní plaster tó jó òun wà lórí bẹ́ẹ̀dì ńbẹ̀ o. ìyẹn wà lórí bẹ́ẹ̀dì lọ hospital. so ìgbà tó wá yá mo ṣáà wọ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí èmi nìkan mo ibẹ̀ hospital náà ni láti sọ orúkọ ọmọ láti fún lórúkọ ọmọ mo wá pampẹ́rẹ́ wọ́n sẹ́ndì orúkọ sí mi mo fún lórúkọ ọmọ lọ hospital ìgbà tí mo wá wá owó wá owó tí kò rí tí mi rí hmm. mo wá pé bóyá kí àwọn tí ó tún jẹ́ èèyàn ńláńlá kí lọ bá wọn bóyá màá. Eh, mi ò fẹ́ kẹ́ ẹ lọ síbẹ̀ ẹ má lọ síbẹ̀. ìgbà tó wá yá mo ṣáà ń lọ pé kí n wówó mi ì mo ṣáà ń lọ pé kí n rówó mi ì ṣùgbọ́n tó wá yá mo wá pè ìyàwó mi pé kò sí nǹkan tá ṣe o nǹkan nǹkan ó ní kí lọ wọ ọmọ tí ó wà ní hospital èmi àti doctor òun wá ti ń le sí ìra àgbà tí ò rówó bí oṣù mélòó ni ìyàwó yín wá lò lọ́sípítù. oṣù mẹ́ta ló lò ẹ ti lo oṣù mẹ́ta báyìí. a ti lo oṣù mẹ́ta gbogbo nǹkan tá a lò lọ́sípítù tá a fi kúrò ń bẹ oṣù mẹ́ta tó lóun fi kúrò ń bẹ torí mi ò sí bẹ́ẹ̀. tó lóun fi kúrò ẹ̀ sí ń bẹ̀ mọ́. torí mi ò sí bẹ́ẹ̀ mọ́ oṣù mẹ́ta. inú ẹ mówó wá n kò sówó ẹ mówó wá kò sówó ńlẹ̀ yẹn ńlẹ̀ wà títí títí. lèmi wà lèmi ìgbà ti ń lọ bí oṣù méjì ní hospital wọ́n dá ìyàwó yín dúró síbẹ̀ torí bẹ́ẹ̀ rówó hospital san. bẹ́ẹ̀ni tí dókítà ti ń sọ fún wa pé tó bá fi lè pe oṣù méjì gèrègé tóun bá ti tábà ti rówó òun máa kọ́nẹ́ẹ̀tì fún wa lẹ́yìn òun máa gbé ọmọ yẹn lọ sí ẹ̀yìn òun máa ẹ̀yìn ipò máa lọ kọ́nẹ́ẹ̀tì ipò máa dá wa òun máa kó wa lọ sí ẹ̀yìn. ọmọ ni ìní olúwa ọmọ ni ìyá ọmọ ni jẹ́ gbogbo òbí tó wá ń dàrọ́kọ ìbẹ̀rẹ̀ tó dúró déédéé sand beginning fáwọn ọmọ yín toddlers daycare and preschool ni kí wọ́n ti bá yín fẹsẹ̀ wọn lójú ọ̀nà at toddlers daycare and preschool preparing your child for a solid educational future established in a child-friendly environment with facilities that will make your child feel at home. Our caregivers and teachers and all members of our staff are dedicated, diligent and hardworking and our fee is affordable. Fún ìfọ̀kànbalẹ̀ lórí àwọn àwọn ọmọ yín toddlers daycare and preschool ní kẹ́ ẹ gbé wọn lọ o ẹ kàn sí wọn lónìí ní number one ọba ògúndípẹ̀ bypass liberty road òkè àdó ìbàdàn for inquiries please call zero eight one five two two two nine one five three or zero eight one three seven three zero seven zero seven five toddlers daycare and preschool we care like grandmas. ẹ pẹ̀lẹ́ bọ̀dá ẹ fa microphone yín mọ́dọ̀ ẹ̀yin lẹ́ni ẹ fa mọ́dọ̀. Hmm. so ibi tí ìrìn àjò ti wá bẹ̀rẹ̀ nìyẹn ibi à ń lọ gangan rèé o ibi ọpẹ́ ẹ̀bẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ rèé ẹ wá gbéra ẹ ń wówó kiri. mo wá wówó kiri mhm. nígbà tí mi rówó mo wá kúrò láàárọ̀ ọjọ́ kan mo ní kí n láti wá bá àwọn pẹrẹntì mi kí n ṣàlàyé ní Ìbàdàn grammar school ní mọ́lìté orúkọ rẹ̀ mi jẹ́ Uche Emmanuel. Uche Emmanuel. wọ́n á pè é lórí fóònù pé mò ń bọ̀ ní Ìbàdàn mo ti ṣàlàyé fún lórí fóònù tẹ́lẹ̀ ó ti mọ̀ wọ́n á ní mò ń bọ̀ ní Ìbàdàn ó wá ní kí n wá pé bá a ṣe máa sáré sí everybody máa mọ̀ mo wá dé mo dé Ìbàdàn ó ní tí bá ti dé Ìbàdàn kí n dó sí challenge nínú testaco nínú ilé epo. òpó wọn á wá pàdé yín òpó wọn á wá pàdé mi bẹ̀ ìgbà tí mo dé mo pè lórí fóònù ó wá bá mi ó wá bá yín challenge ó wá bá mi challenge mo ti duro duro. dúró ìgbà tó dé ó wá bá mi challenge ìgbà tó wá bá mi challenge àwa cross sí other side ìpè ká wọ mọ́tò ká gbé ọ̀kadà ká máa lọ sí àpáta bá a ṣe dúró ààrẹ tètè rọ́kadà so báyìí dúró síbẹ̀ tá a fẹ́ rọ́kadà mo kọ̀ rí mọ́tò kan tó ń bọ̀ bí káà káà ní mọ́tò yẹn ó ṣe park sí wa lẹ́gbẹ̀ẹ́ nìyẹn ìgbà tí káà yẹn park sí wa lẹ́gbẹ̀ẹ́ àwa tiẹ̀ believe èmi tiẹ̀ wò pé bóyá ó fẹ́ bóyá ó ń gbèrò ni bó ṣe wọ́n ṣe yọ̀ kó bọ̀ jáde wọ́n ṣe pọ̀ ah. àwọnú mọ́tò yẹn nìyẹn. wọ́n kò bọ́n jáde. wọ́n kò bọ́n jáde bọ́yẹ kó wa wọnú mọ́tò yẹn. sham rọba ni wọ́n ni. rárá sars ni wọ́n torí oh. ikán wọ jacket nínú wọn àwọn jacket àwọn sars tó máa ń ya bíi kíní bíi tiger bíi lions ikán ṣàwọ jacket torí mi ìrẹ́yìn ẹ̀bẹ̀ tí mo rí jacket wọn yẹn. wọ́n wá ní ká wọlé. wọ́n wá ní ká wọlé àbá wọlé so wọ́n dé sálẹ̀ wọ́n tán wọ́n pa ọ̀nà sars lọ ní mọ̀lété wọ́n páàkì wa síbi wọ́n páàkì wa ẹnìkan wà ní mọ́tò wọ́n ti hánkọ́pù wa. Ah, wọ́n wọnú àwọn ti. lọ́sàn-án àbálẹ́. lọ́sàn-án nìkan bíi twelve twelve gan ò tí ì lù tán. lọ́sàn-án. bẹ́ẹ̀ ni sà wọ́n wá ń kọ́pù wa bàtà wá ń kọ́pù wa síbẹ̀ so àwọn kọ́ wọnú àsáàsì lọ bẹ́ẹ̀ wọ́n lọ bá àwọn tó ń ṣiṣẹ́ ńbẹ̀ ni o torí àwọn wà ní mọ́tò ìgbà tó túyà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ gbowó ńbẹ̀ ni o wọ́n ṣàjáde síta wọn bá wa. mò ń bọ̀ ẹ kalẹ́ alàgbà ẹ kalẹ olóòtú ṣàlàfíà lẹwà adúpẹ́ bá ẹ ṣe gan ni. ojú yín ó tún tutù sí i bẹ́ẹ̀ni a kó àlàjá ọdún happy new year sir nǹkan ọdún mi ń kọ gbogbo ẹ̀ náà la kó wálé ni. <laughs> orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. orúkọ tèmi ni Àǹjọ́rìn Olúwatósìn láti iléeṣẹ́ GPEC Global Resources Limited. Oh kí ni iléeṣẹ́ yín dúró fún. iléeṣẹ́ gpeg global resources limited ó jẹ́ iléeṣẹ́ tí a ti ràn lọ́wọ́ láti kàwé àti láti migrate lọ sí òkè òkun gẹ́gẹ́ bí ìlú Canada Canada Migration Program then lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé gbogbo àwọn tó bá fẹ́ migrate lọ sí ìlú Canada àǹfààní tí covid nineteen ṣí sílẹ̀ nílùú Canada ni wípé. covid ṣí àǹfààní sílẹ̀ náà. Ah, àǹfààní tó pọ̀ ni. <laughs> kí ló àǹfààní yẹn. àǹfààní tó ṣí sílẹ̀ ni wípé ó ṣí iṣẹ́ tó pọ̀ sílẹ̀ ní Canada. oh àyè iṣẹ́ yọ. àyè iṣẹ́ yọ nítorí wípé àkàìmọye ilé iṣẹ́ ni wọ́n kó gbá wọlé ń gbà yẹn tó jẹ́ kí wọ́n ẹ̀ṣẹ̀ wá ń gbà yàn nísìnyìí. àní ìlú Canada tó bá fẹ́ lọ ṣiṣẹ́ ń bẹ̀ kò sí kan tó ń jẹ́ direct work permit programs yìí wà tí Canada design fún àwọn tó bá fẹ́ wá ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ẹbí wọn dání bíi federal skilled migration provincial nominee programs gẹ́gẹ́ bá a ṣe sọ nígbà tí a wá sí orí afẹ́fẹ́ ńgbà náà wípé kò sí kan tó jẹ́ wípé èlò ní Canada nítorí pé Canada ò ń ṣe fún títà a máa ń process Canada ni ó dẹ̀ ní requirement mo dẹ̀ sọ wípé ó ní ẹnikẹ́ni tí ó bá fẹ́ lọ ṣiṣẹ́ ní Canada bóyá iṣẹ́ ọwọ́ ló ní mẹkáníìkì ni electrician ni plumber ni o máa nílò láti ṣe IELTS. èwo lẹ ń pè bẹ́ẹ̀. International English Language Testing System ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn rí wípé láti lè mọ̀ wípé bóyá o lè sọ òyìnbó ṣé o lè kọ́ àti pé ṣé o lè kà á nítorí wípé. ṣé àwọn tó bá lè kọ sọ kà nìkan làǹfààní yìí wà fún. nìkan ló lè lọ ṣiṣẹ́ ní ìlú Canada. lọ́wọ́ yìí kì í ṣe lọ́wọ́ yìí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ àti àti now àti títí láéláé. kí wàá ní ìgbésẹ̀ tí èèyàn á gbé àti pé àwọn wo kàtígórì àwọn èèyàn wo ní àyè àti ṣiṣẹ́ ní Canada ó ṣí sílẹ̀ fún báyìí. bẹ́ẹ̀ ni ó ní gírèdì lóríṣiríṣi bíi medical doctors ni ẹ́ ni o ó jẹ́ nọ́ọ̀sì ni o àbò kàwé gboyè ní yunifásitì accounting lókàlókà ni o engineering whatsoever course you read you know you are qualified tó bá dẹ̀ jẹ́ wípé ṣe lo tún ní iṣẹ́ ọwọ́ plumbing furniture or what have you you are qualified ohun tí ẹ kọ̀ nílò láti ṣe ni wípé kẹ wá sí ilé iṣẹ́ wa. ó wà ní floor one ní Nevada Plaza ní Liberty Road off Ring Road ní ìlú Ìbàdàn tí wọ́n bá wá sí ilé iṣẹ́ wa láti máa determine nǹkan tí wọ́n qualify fún bóyá professional nominee program ni o bóyá federal skilled migration ni ànádẹ fi wá ń dá yín lójú sáà wípé ẹni tí ò bá pegedé àwa máa sọ fún nítorí pé we do free visa counseling lọ́sẹ̀ yìí mo máa wà lọ́fíìsì èmi ni aláṣẹ àtolùdarí iléeṣẹ́ jípẹ́ e. mo máa wà lọ́fíìsì láti àtẹ̀yìn sí gbogbo àwọn èèyàn tí ó bá wá then ẹni tó bá wá lóṣù yìí kí oṣù yìí tó parí wá fún enquiry sádẹ̀mọ̀ wípé ó pegedé a máa fún wọn ní fifty percent discount. Okay. bẹ́ẹ̀ ni fún processing fee wa láti kí wọn wípé ẹ kú ọdún tuntun àti àǹfààní yìí wà dẹ́ṣẹ́ rí àǹfààní táǹfààní bá wà tí ò bá sí owó láti lo àǹfààní náà kò ní wúlò ìdí nìyẹn tí a fi fẹ́ fún wọn ní fifty percent discount. mo fẹ́ kẹ́ júwe ibi ọ́fíìsì yín yẹn wà dáadáa àti tẹlifóònù nọ́mbà téèyàn lè pè yín sí téèyàn ò bá lè ráyè wá lójú ọjọ́. bẹ́ẹ̀ni iléeṣẹ́ wa wà ní floor floor first. That's first, first floor. floor. Then in Nav